إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن شرور سيئات أعمالنا من يهده الله فلا مدل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته يقوم اليابا أنايكي آمكالين وياتو إني أكو هاجين أنايكي يعني أهورهينا إنه هو ذو القادة أولمي إلى 1438 أنا كنت مولي صلى الله عليه وسلم أمي هجرة هرمكة مدينة That's a way we a na ke anyi awronya no hinta era 2017. E wani shabe ana tamamul minna fi kitab alkitab sahih sunna. Da ka wani na kitabu salati. Da shana ana we na salat sala. Dara akwa

agoy hadis wa'il ana wa zuhujur wa fihi inan annahu ra'a annabi sallallahu alaihi wasallam ka falaktara ole annabi sallallahu alaihi wasallam rafa yadayhi ko kurwa ba hele hinna dahala fi salat ina mana ka o sangon salat summa altahafa aw lam na mara kurwa ba hele do ko man se o wono do jo kare ngun do ma se zangun summa wada al yumna ala al yusra aw lam na do se o wali do se tele so o wahan رواه أحمد ومسلم إمام أحمد الإمام مسلم مريح حديثنا وفي رواية لأحمد وأبي داود إن رواية إمام أحمد أبي داود ثم وضع يده اليمنى على ظهره كفاه اليسرى أو لمن دس ونوها دس تو إهها أو سبحانه دس تو إهها ونوها يعني وطا ووهان والرزق أتي أهنايك أوكو جئنا كان أتوا ati owota e, wasa'id doban rai na ushiwa e, ila nan yani o so wan yani o so wan short pro ipenyi na any joint then dipe anabo do idan onam do ono juwe ka o so e, wan no o short re so ehehe o bohan ati ahanaika o ati ahanaika obo ochowo takwan sahal ibn sa'ad as-sa'idi ala do hon we sahal na wadi sa'ad an sa'idi radiyallahu anhu umuru ina ila qala wa kake kana an-nasa yu'amiruna an yada'u rijlu yad yumna ala zira'ahi yusra fi salat okay azani amoda wa kan ne chowo o wale dene tino otowo owo ha anawika ene ni sala yani ene ni sala e ma ndi so ha de toro أما صواري داس تلسوا أوها وثبت عنه صلى الله عليه وسلم دكو ليه بتهون ونموليا هنا كان يقبض باليمنى أو بكا أوزا يمنى على اليسر دوما صواري داس أوها دا كمان جدا من منزا قبض وتقدم في حديث وائل ابن حجر أقال داود إن حديث وائل أنا وذي حجر إلى أن فأخذ شماله بيمينه كان تمر صلى الله عليه وسلم أرضوا هنداي كأولي أسزان وعلى هذا ترسسنا فقيل الوضعين من السنة أوكي أيوة أما ماذا أيوة أيلا كما سترى أو مانزا أن أيوة أيني سنة الأول أن يفعل القبض أنا وإذن wazalika an yakbidu bi yaminihi ala shimalihi ana be ka oza sobole ando oza sozo o wahan wasani alwadu ahuwa dawa e man setoran wazalika yadahu yadahu lyumna ana be ka wasoba o wale ala kafihi lyusra tereso o wata o waha warruz ati ahana ka o kuge nyan wasaid ati ochoba min gairi qabl umma wasato umma man wa man zan ani ka wanyang mani za o wanyang mani su tura kenan awoda ahuma ala zira ehi yusra o da mani da su uban ita da kuma su yanda ka ma man men ani ala zira ehi yusra fako da ka oni enyi ka o da ba wani wata o ahana ka owo anyi o joint aha aha anyi o ikube kama fi hadisi sahal ibn sa'ad al-mutaqaddam asma kama bayni hadisi sahal ana sa'ad ana yani wanyang mane me oy anyi ka manso wanyang mane za dani ka wanyang mane za tora dani ene oy tora no dani ka ka anu me mane me no no wai me nan isaac tako ama modol ya den halu qiyam awere ahonu bai baba ya ene ijada oje fasahe anaje tare ne leonon wadahuma ala sadr ono ka ola tenrachen لما ثبت في صحيح ابن هزيمة أسمع كم هبتا إن صحيح ابن هزيمة من حديث وائل ابن هجر إن حديث وائل أنا وذي هجر كان رسول الله صلى الله عليه وسلم أو يكون تمول أمول من غدا لما هيا يدعو يده اليمنى على يده اليسرى أو سبحان أو والي دا تترسوا أو أوها ثم يشد بهما على صدره دا من شنعي ورن دا من سيزير إراتان وهو في الصلاة دا كنسا لا وعلى هذا ترسسا نان فما يفعله بعض من وضع يده على حسراته أو ترسسا نان أول سنة كأذن نعم يعني كأي أذن أصواتنا أتى أو تحت صورته أو كدر من صورته أكتر جان أو على آتيكه أو كدر من جدا كوصواتنا إذن أو يرسلهما أو كدر من بوهيته دا أصوما ستنرى كل ذلك مخالف السنه أو كابتن أو جوني أنا بسنة تومولي صلى الله عليه وسلم أنا كوهير الهدي هدي محمد صلى الله عليه وسلم تقوى في الحديث أني حديث نهى صلى الله عليه وسلم أن يصلي الرجل مختصرا أنتم مولي صلى الله عليه وسلم أو يو يجون ركوع كسالة دا كواس وقتين وفيه دلني النهي واده أو أيوه، أنا يكوه لتوى أن اتصال في الصلاة ke asada so ko tayni sala wa huwa an yadaw yadahu ana wi ka ora soban ala siratihi do ma tetina ata kama yafaluhu ba'd asman ke paina da yimeme dako amal ahadith awali hadith warida fi mawdi al yadain ana ka awe ina uduwa ta ta surra kontu mawli sallallahu alaihi wasallam o se to akatira je fahiya ahadith da'ifa o ka bi hadith ana ka o wa wailan hadith wa hadith da'if ana ma abili ana ma lewe ko nya wa sala do mane me yani lewe na ka gairu sahih yani non to mori sallallahu alaihi wasallam ono me ono be ka o sutin la tin ago kazalika mawdu al qalb ono wa hana ke aya inani ilahi non nya na ka o sebe in la sebe to salat summa yastaftihu o ka wele mono do no di sala wal murad bi zalik o kisaka safika o imani kono manika an yadu du'a al istiftah أنا يقول بدوان أدوانا كآسين الصلاة وهو سنة في قول أكثر أهل العلم أو كسنة وإن رأيك أنا أنا كأنيرو وذلك قبل القراءة أو غصان طواب ددا وكيوابين وقد ورد في ذلك روايات نذكر منها إلى أن آمان إلى أنايكا إيه رواية أو أنايكا بينان أنايكا إن رواية لن إبا مويتا ماينان أولا أن بابا أن أبي هريرة رضي الله عنه أداه أبي هريرة ومولي هنا قال كان النبي صلى الله عليه وسلم أو كان النبي إذا كبر للصلاة سكت هنيهة إجا من كبر أو يمسا أو يقصلا دو من كوكولنو إنو مجيان فقلت دمك بأبي أنت وأمي للي أدم ما شدم ويوا أتي أني يا رسول الله إيه وانتم صلى الله عليه وسلم أرأيت سكوتك بين التكبير والقراءة أوك أم أيك أي كوكولين أنا كوي كوكولين إن إن كان تكبيرة الإحرام والقراءة دوكيو ما تقول سو إن وابو كوكولين قال دونتو مولى صلى الله عليه وسلم دوك أقول ميكا كاي اللهم باعد بيني وبين خطاياي كما بعدت بين المشرق والمغرب أمولين نوا ومميكا من ذليلها moyino de ina kane emira kobam asman ka ume meno de ina kane ya na nwete atiza ajina ehure yani za ajina ehure on rana ona na emene de ile nwaabo baba ome ke oyino de ile ka meno de humma min na wani huna kobe eh, huni akobam kama yuna ko sabul abiyal min adanas asman kuma na chobu huni de so dage do se hure to اللهم اغفرني من خطاياي ومول ناو ناو نينام هوني اكو بيان بالماء لين وصل اتني نابته والبرد اتني ناي فوغنن حديث حديث متفق عليه ابن داك وان عمر ثانيا حديث هو نصب ان لا دعاء الاستفتاء وكان عمر رضي الله عنه أعدهن عمر ومريه نايل أنه كان يقول بعد تكبيرة الإحرام aka ka awa bela me kabare papa anase misa enyisi ya ngora subhanaka allahumma wa bihamdik yani onene ba e wo moli anabadale wa bihamdik awa e kodale ba on o ogama awa wa tabaraka smuka ila hao ononye ila swaida no ta alla jadduka yani oyne ba do do oichete nwa odo ne ban wala ilaha gairuka enyo moli sa ake wo moli subhanahu wa ta'ala so don yan wure kosan ini ila yahu wana ka o sebe ini du'a ul istifta thalithan adu'a hota na ka o sebe ini ono da ba ijaza ma du'a ul istifta o ka anana radiyallahu anhu adahun wana zo muri ina ila anna rajulan ja'a fadahala saf an jona ron anaika o be don ni sahun wa qad hafadahu an-nas ya bo si ya ora me musa enesa da ke ya ose wan do wa se kono kawa fa kola ijola je do kai alhamdulillah hamdan kasiran tayyiban mubaraka fin awo e ko bo morihin hamdan o e gama aw gama bo mori o gama na ka kasiran ororo tayyiban dodolan mubarakan fihi da ke le so da do inanen al hadis hadis an godo wa fihi inan فقال رسول الله صلى الله عليه وسلم أنتم موليك لقد رأيت إثنى عشر ملكا yabtadirunaha ayyuhum yarfauha okonole malaika anaika enene oleba eya menajiji eya he enobe ine nanaika e asha wa hele na ngudo moli subhanahu wa ta'ala take rabi'an anatwa huna adole nyang mosan wenyima alhamdulillah hamdan kasiran tayyiban mubaraka fi agoka ornon me waja inisahu amani kadon to muli sallallahu alaihi wasallam lam yanhahu an zalik oli biyo yo kasawa wame doka an ali radiyallahu anhu adahun wali be muli ina le qala ka kana rasulullah sallallahu alaihi wasallam o kon to muli muli me ngola dale mo haya idha qama ila salati kabbara ijo kwete ana kusala do me kabbara thumma qala ala monodoga ko wajhatu wajhi lilladhi fatara samawati wal ardh mara be ya mika yani ma be ya mike ehe muri na kai o ọ na subhana wa ta'ala ono samma hen ba hanifan do to do jetere yani o to o to etere hanifan mani o ni mi je yani o nje na ka o jetere enye lesa fe awai akwa ma ana min al mushrikin agwa me ni ezen azana kai e ya mi sababu muri wa ta'ala doka inna salati awel saloni mako wa nuski asanaika mi duha ma sacrifice ma se tohe wa mahyai atoy yaram wa mamati atoi sharitam lillahi rabbil alamin o mori hawin anaika o mori ona subhanahu wa ta'ala jalla jalaluhu ona badalehi abehen la sharika lahu enyo wo beyo la fil mulkihi wala fi hukmihi edanyota wo beyo no hinayan bayan abeni okaleyan wala fi ibadati abikene dɔk wa bizalika irasa non umirtu ana modan min wa anna min almuslimin kama ini ana ikaye o inoko o ina na ika o sede allahumma antal malik umuri ewabe ohinoin la ilaha illa ant enyo muri sa ahaka o anta rabbi eme ewabo adari hamen wa anna abduka dem bari hamen zalamtu nafsi mara mihuna yanwam wa tarabtu bi zambi de se tohe akobe ana ikama amen fagfirli zunubi jami'a jeibe mi ini a bako yam innahu la yakfiru zunuba illa anta enyo na jeibe ini bi a kayo wahdini li ahsani al ahlak do wa boro mi jozi nanguni ibile na ikaye ibile kumo kumi ibile tetere ibile dola la yahdi li ahsaniha illa anta enyo na boro jozi nanguni oyi mi bilu boro ibile na kumo kumi ibile na shoda anyuru enyo na manshara na ngunan enyo na buru da jure na eh, izan illa ant akaw wasrif anni sayyiha duwa shoko lim udibian yani oyimi protibi la yasrifu an sayyiha illa an enyo na rejisi ko hune ebira kowe ebira katan ebira kamao ebira na ika ejere hu anais anaika ahuna ebe enyo na jishara hunan illa ant akaw labbaika wa ma odemi je

وعن عاصم بن همين أدهن عاصم بن أبو همين قال وكاك سألت عائشة بأي شيء ما هي عائشة سكاي بأي شيء غير صابي كان يفتح رسول الله صلى الله عليه وسلم قيام الليل أنا كنت مولي صلى الله عليه وسلم أو نوسي نوزي سالي لهن فقال دوكي لقد سألتني عن شيء ما سألني عنه أحدا قبل ولا هم سلي أنا إكا أي نسا توبي جاو أنا إكا أي أو هم سلي أنا kana idha qama kabbara ashara ijo akwete domi kabara upeo wa hamida lillahi ashara domi alhamdulillah upeo wa sabaha allah ashara domi subhanallah eo wa halala ashara domi tahlil la ilaha illallah domi eo wa astaghfara ashara domi istighfar domi eo وقال أولا من ندوكك اللهم اغفر لي ومولي جيبم واهدني دوا بلومي جوزي وارزقني دوا مزيم وافني دوا ملافيام ويتعوذ من دايك المقام يوم القيامة دولي بويسي لي إني أي حانا أنا با حانا أوي جي أنا دبا جي أو جمع سبحانه وتعالى أكو يوم القيامة إن أنتم مولي صلى الله عليه وسلم أمان إليه نزي صلى كما قالت عائشة رضي الله عنها وأرضاه سادسا أنا توهنا وأن عائشة رضي الله عنها أدهن عائشة ومرينا إلى قال ذلك كان أي نبي أقابك النبي صلى الله عليه وسلم إذا قام من الليل إجوا أقويتين لهم افتتح صلاته دون رسالة لك اللهم رب جبريل وميكائيل وإسرافيل هم لي أونايك وبدله ملائكة جبريل أتي ميكائيل أتي إسرافيل فاتر السماوات والأرض ewo mori ono ewa to sama to tesun alimul ghaib wa shahada ewa nyoy sana ka o te tana ko hure to hen anta tahkum baina ibadika ewa amokalaina kan ori ha fi makanu fi fihi yahtalifun en sana ka en ne nyaga hinan ahdini limma ihtalifa fihi min alhaq bi idni nawa woro mi jole na wona na be zaida en sana ka en ne je na na bo riri yo de wo mori subhanahu wa ta'ala innaka tahdi man tasha'u illa siratal mustaqim to mo na wa taala e wa boro je de no na ka o de we na ngunu na ka o zono ono boron sabi'an anatwa hinan wa ibn abbas radiyallahu anhu adahunu abdullah ibn abbas tarjuman alquran qala wa kana nabi sallallahu alaihi wasallam qawa ki annabi idha qama min al-layl yatahajjad ija qawata in rahu da kusali tahajjudin qala ka kai allahumma lakal hamd o mori abo ko awo ben anta qayyum samawati wal ard e wa meti e re sama de tesu wa man fihin asana ka o ina kanen wala kal abo ko awo ben anta nuru samawati wal ard wa man fihin e ti we sama de tesu asana ka o ina ولك الحمد أبا يكوا أنت مالك السماوات والأرض أوابي أهينا يسمى أتتيسون وما فيهن أسنا كوينان ولك الحمد أبا يكوا أنت الحق أواب ديدان ووعدك الحق أكتتاو دبي ديدان ولقاؤك حق أي غلاو أنا دبا غلاو دبي ديدان وقولك حق إليه إكي مزنا وتعالى إذا إذابن والجنة حق aljanna dɔwi zɛ zan wa naru hak ira dɔwi zɛ zan ne bɛ a jire kɔbɛ wa nabi yuna hak al nibiya dɔwi zɛ zan wa muhammadu sallallahu alaihi wasallam hak muhammad sallallahu alaihi wasallam da kire dɔwi ne bɛ it's not an imposter dɔke wa sa'atu hak umwadire ma hak kɔbɛ wa ana sa'ata atiyatu la rɔiba fiha allahumma laka aslamtu o mori e o mi sadain wa bika amantu e o mi dolelen wa alayka tawakkaltu e o mi shaytoran wa ilayka anabtu e o ma bandane wa bika hamsamtu lele o ma se kurekan ta anomen wa ilayka hakamtu oke lel e o ma mo kalelelen fakfir lima qaddamtu wa ma hartu na wajibim isana kamara me dawide na kowe atana kama maname wa ma asraltu wa ma alantu animi wele me atana kama hure to he antal muqaddim e wada wede wa antal muahir e wa wadire man la ilaha illa an enyo muri sa akewo wa la ilaha gairuka enyo muri sa akewo ako muri akewo na ba wa muri jala jalalu wala haula wala quwwata illa billah la enyo no kata da enyo no kata rebanin aka lilo muri subhanahu wa ta'ala وفي رواية لأبي داود إن رواية أنا كأبي داود أن رسول الله صلى الله عليه وسلم أو كنت مولي صلى الله عليه وسلم كان في تهجد يقوله بعد ما يقول الله أكبر كنت مولي صلى الله عليه وسلم أو مانك أو لمنايك أولاك الله أكبر لأن سامنا أنا توهنت وأن حذيفة بن اليمان رضي الله عنه أنه رأى النبي صلى الله عليه وسلم أولك النبي yusalli min al-layl a ko sala ina rahu fa kana yaqul daga kai Allahu akbar lama nu kabara thalatha ufaita daka zul malakun umuri na kai ana wal malakut uhinai wal jabarun atoyken wal kibriya atidaga koroni kangu wal uzama ate oyketen ثم استفتح فقرأ البقرة ولم ندون ذي سلام لريا دكسات البقرة donc mulahazan isana ka nis ka ya sejeyu de aba hona na uno ile osa قال شيخ ابن عثيمين يعني شيخ شيخ ابن عثيمين رحمه الله عليه فقوا ينبغي للإنسان آور هذا أن يفتح أن يستفتح بهذا مرات وبهذا مرات أني كاي أو نزي سلام للي أصلا نجاني دولا لم نزي للي أصلا لياتي بسنة كلها أقول دو شاوي أبي سنة

Eh, salen eh, lesalahu ruh onye soul yani salen na onye hwe be ya ko kene, is just like a robotic action nyima allahu akbar allahu akbar allahu akbar sami allahu liman hamda rabbana do wa ko osimeta onye ba aya no en salono do nye ba wa ho se no nya he no na no ma arkana na kai o he o kwa ana doka na bara aw dabba me ke da me ke aya wo e ni sana ka waka dok sane an ogowa eh, ihtalafa al ulama hal yastaftahu fi salati janaza okay ono ye ni enyi eh, egahi odawa ba nuze yani du'a wal istifta ni sali janaza wa arja annahu la yastaftah o kana je tele hono bika odawa mi du'a wal istifta ni sali janaza قال أبو داود رحمه الله أبو داود مولى ما ينبع أكسميت أحمد يسأل عن الرجل yastafta ala janaza oke a hima muhammadu se inilu jonaron anai ka a kusali janaza dono de doko subhana koninu be mori kala ma samitu doko mai manu woda kai ani anai ka ija ko sala janaza do midu awal istifta doke sabe an inni ilai sala nai ko sha pe ju sala o ka summa yastaiz awal manu da midu awal istifta do sabe mi isti'aza تقوى الاستعاذة سنة أو الاستعاذة إما سنة وهي لأجل قراءة لقول الله تعالى أقويك أو ذا كيويون أقويك نمولك كاي فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم إجو وابا كيونيني إجو وابا قرآن نيني فاستعذ بالله بويسلي نبو موريه يعني بويسلي نبو موريه سبحانه وتعالى هون نبو الشيطان نايكاي يباتو لنهيان والاستعاذة تكون سيرا أقوى الاستعاذة وروا كاتنين وصفة الاستعاذة أوكي أبيجي استعاذة أن يقول أنا يقول كاكاي أعوذ بالله من الشيطان الرجيم من همزه ونفه ونفسه دار من كاكا ما بويسلي لله مزمنا وتعالى هون من الشيطان لا يكاتوز لنه من همزه هوني uvu onu kutola wana fihi atere so kata wana me kolonye wana fihi ate ahe oije yani shir dake au a'udhu billahi samii'il alim min ash-shaytanir rajim min hamzihi wa nafihi wa nafthihi wanya maleka osanan a'udhu billahi minash shaitanir rajim sika nororo anaika ene sahi imam tafsir isti'adha yani ya kwa bile no trahe na numuri osim دكان جبير بن مطعم أدهن جبير بن أبو مطعم قال أغاك رأيت رسول الله صلى الله عليه وسلم إذا استفتح قال أكمل كنت مولي صلى الله عليه وسلم إجو نذي صلى قال أغاك اللهم إني أعوذ بك من الشيطان الرجيم من همزه ونفه ونفسه أمولي inni a'udhu bika emma poisele roro hono shaitan naika batulu nuhian min hamzihi donc ma wa mana hamzihi aljunun yani ugondo shaitan ida ebu ebu na lafi min ka e wodo kwa wonya ha anyi goni shaitan ko to do amele anai ka e e woro ko pa wo me e woro ko ko mori amele no do ame donc wa nafe alkibr yani do me ka wewu were wa ka anyi so ina wa nafe do ka shir ana be ka do do ja ay jahe yani shir anyi shir mazmum dan shir mahmud anya hanai ka

فيبدأها بقراءة الفاتحة مباشرة دون الاستعاذة أربي نما أي كسوة الفاتحة إجئن أي نمان yanda ka wa waka kana en sanu wa sai bombina kana en sanu ka join ne da sada misti ada lamma sabata nabi hurairah radhiyallahu anhu amele he peta hono abi hurairah mulu ina ila qala ka kana rasulullah sallallahu alaihi wasallam o kontu mulu mulu me ma da le mo ha إذا نهض في ركعة الثانية إجوا من قرآن جاء ننعون ركعة أهوبا افتتح القراءة أو نزي سلام يعني نزي كيوان الحمد لله رب العالمين ولم يسكت أم كوكولين ففيه دليل أكن ريانون على أنه على أنه لم يقرأ قبل الفاتحة كما قال tuwabe di fatiha la istifta ama madu istifta wala isti'adha ama lemi isti'adha liqawli agwa kono ka kai wala miyaskut o me kokure wa hadha ma rajahu ibn qaim wa sana wala na ibn qaim o fi jetele fi zad al ma'ad in wana zad al ma'ad wa shawkani atimamu shawkani fi nail al awtar in wana nail وذهب فريق آخر من أهل العلم داني با إني أونوي نانايك إني لينكاي إلى قراءتها في كل ركعة أرباكا إني أبي ركعة لأموم قوله تعالى أقبي أيبا بي أيكا نمولكا كاي فإذا قرأت القرآن إجادك القرآن فاستعذ بالله من الشيطان الرجيم فويسيلي إلى أمور سبحانه وتعالى هون الشيطان نايكا باتو لنهيان ورجح ذلك شيخ الباني ذلك شيخ الباني rahimahullah alayhi onon o si je ka o je tere hun wa jabba anil hadith sabi dubu hini hadith na ko dawe ni ka bi anal maqsud bi qawli yani kisase ka o ko no ka ka wala mi yaskun o ko kulen asukun alladhi sa'alahu anhu abu huraira ona bi o ko kulen na ka abu hurairah radiyallahu anhu o ho silainan rawi al hadith في دعاء الاستفتاء أنايكا أو دواء إني أدعاء استفتاء وهو متعلق بالاستفتاء فقط أوكي لأنه بنما زقا istifta kene duna isti'aza wal basmala azuga ilay isti'aza o im isti'aza wal basmala ati o ke bismillah doka thumma yaqra al fatiha awa wile mono anatoa samina anatoa henta ini sifatu sala do sebake surat al fatiha wa hiya rukunu min arkani sala o ke otwawen ini otosala لا تصح صلاه الا بها صلوا بذلك صلوا روا جتل صلوا اذا بعد وهي اكل الحديث عباده بن صامت اكو حديث آه، عباده نو صامت رضي الله عنه ومولوي هنا ان النبي صلى الله عليه وسلم قال كبر تعالى نبي مولى من قال ما قال لا صلاه لمن لم يقرا بفاتحه الكتاب اي صلاه يظن انا ama akosala ore baka yani fatihatul kitab fatiha anai kai onasi no ozuwen yani ona ere baka en salan orono salono onyo fala yakumu gairuha makamaha oke emare ni sura osa anai ka oje ujan dɔk wa yasawi fi dhalika jamii salawat oke ebe ebe o mani bin onyonyo bin ina bi sala farduha wa nafluha ababani bayo na binafilan sawa'un kana jahran am sirran onyonyo bimbora wake utohe abikawa katenenen wayastawi fi dhalika arrajulu walmar'a ujonoru onronyene onyonya ebe babe nile onone والمسافر والهاجر أنا هو لي أتنا كأويه وصبي والكبير وزوي أنا كسالة تذوق أنا كسالة والقائم والقائل والمتجه والمتجه أنا كواجين أبي كواجاتين أبي كواستتين وفي شدة الخوف وغيرها بوين أيهور نبلكين أو كائع ومبين وسواء في ذلك الإمام والمنفرد أن ينيو بن يوناي كائع أو بإمام أو يوناي كائع أن ينيو كسلا يوان وأما المأموم أكاويري أوناي كجماوين ففي وجوب قراءتها خلاف إني أيوة بابنا وبابو أيكا أني إجاهين والراجح وجوبها دوك أنا جيت له إده Eh, adil ibn yusuf alazazi ona be ki wajibi awen aidan dake wajibu aidan alayhi fi salat o man leba babo ya ona ke jamawen en sala sawaun onyonya wen kana sirriya au jahriya sala non sala wen anake utini nainan alka ake uto hainan wa dhalika li umumi hadis agobe oibe anayka obe hadis anakureba وقد ثبت في بعض رواياته أكو هبتا إن فإن رواية نايكا أو بينان أنا نبي صلى الله عليه وسلم صلى ذات يوم الفجر أنت مولي صلى الله عليه وسلم أو كسالة إن كونيا إنما الفجر فلما انصرف قال أمرا متى إن صلى الله لعلكم تقرؤون خلف إمامكم أي أرى واكون إلى ما خلف إمامكم إلى ما إمامون قالوا نعم دكاين قال دكاين لا تفعلوا أسرع ومن إلا بأم القرآن أكي أني قرآن فإنه أقوكا أني قرآن لا صلاة لمن لم يقرأ بها أذن أني صلاة أنايك أرباكا قال الترمذي رحمه الله إمام الترمذي مولى ما ينبع دك والعمل على هذا الحديث أقوم قال الحديث عند أكثر أهل العلم من أصحاب النبي إني أنه ọ̀nà yọ ọrọ̀ ọrọ̀ ẹni àṣàbí tó mọ̀rí sọ́ọ́lọ́ rẹ̀ sọ́lá wọ̀tàbí in àtẹ̀yìn náà ẹ̀ sàṣà ó hàn kọ́ọ̀lù malik ọ̀nà bí rẹ̀ ẹ̀kí malik uh, ibn anasin wa ibn mubarak àti ibn mubarak wa shafi àti imam shafi wa ahmad àti imam muhammad wa isaac àti isaac yàrá òun a hàlfọ̀l imam ẹ̀ ní ka ọ̀rọ̀ kéwù ọ̀rọ̀ dákàlẹ̀ imam. lọ́kọ̀ maksuduhu anna haula ilà ima kulluhum ọkì sẹ́mi sásìkà أويكا أبي آذنن كلهم أبن يرون قراءة خلف الإمام أن النيل كلوكي ولم إمام إما في جميع الصلوات أويكا إلينون إني أبي صلاة سلامانيان أو في صلاة سرية فقط أويكا يسالا نايكا يسالي ولكن أوين صلاة نايكا وكي وتناني ولين ذاك أتوه وإما على سبيل الأجوم أويكا أوزناي كاي أوزيلا إلى صوابين أو على سبيل الاستهباب أويكا أوزناي كاي إلينون ويشيو كمان من قال نواوي إمام نواوي رحمه الله والذي عليه جمهور المسلمين قراءة حلف إمام في السرية وجهرية أوكي سنايكا جمهور العلماء إنينا يعني جمهور المسلمين كم ولي أورو أورو أنا كنا يروح إنينا أنا بويكيو إلى مي إمام باكيو تنينين على كبوكيو تهين قال بيهكي إمام بيهكي دونك وهو أصح الأقوال على سنة وهواتها إلى أن أنو جاءت إليهم in ire kana ka sebe in ire sunna atana kai e. ore ni o isere hu dake warai alami in ire non bil ujub ka ire le rojahu. rajahu warai bil ujub oke aro lele ka o ire le so rajahu shehu ibn saimin wa shehu ibn baz rahimahum rahimahum allah aro ana we ka o ire le so oni eh, usaimin rahimahullah ati bin baz muri ome ayamba ya naiba ene ko je tere hun taki mulahazan ani ka ya sere jeinwo ele na ikoni ka ele na aka kala nawawi rahimahullah imam nawawi muri ome ayamba ya aka inna tarka fatiha nasiyan la tajzi salatahu ala al-asa aka wala naika on nawe suratul fatiha ta nasi yanda ka wuya yin la tujidu salatahu ala la sa isalan ozo o jetere in le ana ka o jetere hudan fa in tadhakkara fi salat qabla qiyam li rak'ati allati ba'daha o tama e tobe do ba ko ete nini raka ana ka abo obidan ada lil qiyam do wale manini o وإن تذكر بعد قيام لركعة ثانية أقعنا بك أو تما أو لمن ركعتين ركع أو هو ألقى ركعة الأولى ركع ندو نتا وتم صلاة أو دو لما كسلا دو كوكو ركع نو هي أيدو لبكسة الفاتحة نناو دو تو كولي وإن تذكر بعد صلاة أقعنا بك أو تما أو لمن ركع صلاة ولم يبت ولم يتل الفصل أمنا في كسلا awon mono sama ogodo salla rak'ata kamila do wala ma kura ka o wuro nyago wa in talla al fasl ana bika oreku a adda salat o ka isala no do wa be wa sayati bayanu zalika fi abwab sujudi sahwi on ba te hayre no ne sujudu o isibekete ahi dak yajibu qira'atu al fatiha yani saniyan ogohba owa babu koro kifata fi kulli raka'at ina bisala li qawlihi sallallahu alaihi wasallam agwa ko non to mori sallallahu alaihi wasallam ona ka li musi salatahu ona ko ko salana tere bada bada ma allamahu raka aw le monora zoyo am me ko raka onya summa afalu zalika fi salatika kullaha aw le mononda me ko me ina bisalahu قال شيخ ابن سيمين رحمه الله يعني إن إلى هتا يعني ثالثا ibnu sami umule mayamba, oko wala taskut ila al adra adraka al imam rakian oka e sala sura fatiha o ji sohon la soda e wa naika oku dawe tu imam daika ine o yesu woku dun ko ina aw qa'iman aw kawajan summa shara fiha aw man dun iman wa hafa da hurani an yafutahu ruku kiruku wa januba qabla an yatimma to dilano ba da ta فإنها في هذه الحالة تسكت أوكي إجوامنا أوليجي في هورسان قلت لما ويرى بعض أهل العلم أكان فإننا ينناكي نلك أنه لو أدرك بعض القيام أكان كان فإننا تينا إن أويجي وجب عليه إتمامها أبا بابي وقضاته وهو الأحوال أقصنا نيسرهم والله أعلم ومولو نيسرهم دوك ينبغي أن يأتي بفاتحة مرتبة بحروفها وآياتها أو باب أو وركاية أو ورشوة أم متتولين حالفيا أنري آيا وتجديداتها أتهنى أن يشد دينان وشوة فإن حلف في ذلك أقا جيني إن ليونان لم تصح سالنا نعاني أقول لك فاتحة سيقو أنا إكاسي شوة dɔki hɔmisa nɔgɔw he mina sunna ɔ ini sunna o ko fi inda rɔsi ko le aya ɔnɔ bi ka ɔdɔ jɛ ire so ayi kunkunya wa hada huwa sabitu anhu sallallahu alaihi wasallam wa tana tana ka o he beta hundu wonto mo yo mulo mo da le mo haya wa yajibu mura'atul muwalla amma dole babu ka wesele yani o yi meto no manya bi alla yatulu al faslu baina al ayat aso ka hi godo isana ka o ina ka ni ayenye ya yosa fɛn kɔtɔ almuwalat amidan ana bi ka ɔzɔ da yani e kɔ inu mɔnya da ka wo yɛdu mandan bi hɛsu yasuru yaptɔ kɛrɔ a da da ko ero ka ɔra disalan ɔra isalan ɔra da ɛ ko ko ya ɛ e ko bini salɔ yi nan ako waja ba istina fil raka ɔnɔ kɛrɔ ɔnɔ wale mari ti nyɔsi nyima wɛn ana bi kobo yayin aw ma zoron a bi ka ɔ yani anu boyo li iyai agobe en katana ko ina wana hu yasina ko bina sanan fala shay'in alayhi o kayan sada wal yakmil qira'atahu raka eh, qiran o zata wa kadhalika law qata al ma'mum qira'a li ta'minihi oka awa melewe na na ke imam o de kiwana deje agwoy hame aw sujudi abi o sibi katan ma al imam li tilawa lil imam lil o sibi kata e eh, ono sibi kata amma sujudu tilawa donc aw li fatihi alayhi aw tasbih awika oyin nuzunu nuzeya awika omi subhanallah aw atasa awika gomi tihon fakol alhamdulillah lok awai ko mori donc asahi la tanqati qira'atahu o kana je tarawike rakan order wa alayhi an yatimmaha o mani mabethenen ani o kozete sawaun onyonya bin kana filuhu sabika sahiyan okay aya wa mona bi da wa me ayya bin au jahilan abika armayan wa fil mutamin hilab amma ijo ya do man men anya gahi waraje anale jetere annahu la tanqati salatahu aidan salan oraida ana ke ọ man rai me da ka wayan okay anaje tere ni menyi egahi ana ke salan ordan دوك سادسا إذا لم يحسن القراءة الفاتحة أنا يكا أضايا أويا لك فاتحة قال هطابي إمام هطابي رحمه الله عليه وقال أصل أن الصلاة لا تجزي لا تجزئ إلا بقراءة الفاتحة الكتاب أكو يتي أنا يكا صلاة أزازي كاي أدقوا دا بصلاة كاي أجتري أكا إلي فاتحة الكتاب وهي نزاوي ومعقول أكثر أيكا أنيا ينويكا أن قراءة الفاتحة الكتاب على من أحسنها أوكي أيكي سورة الفاتحة ye ọ̀nà ìka yìí ọ̀yára kẹ́tẹ̀rẹ̀ dùn náà máa ń la yòó sínú ha ẹ̀ ọ̀nà ìka yìí ọ̀yára kà yàní ọ̀nà yàrá kà ọ̀yẹ̀ kan ẹ̀ ọ̀nà ọ̀kà ọ̀nà kàkẹ́ alihamudu dọ́kẹ́ alihamudu ọ̀ wàlàlàlẹ́ ọ̀ àná amútu. دوكي فإذا كان المصلي لا يسنها أنا يكون هناك صلاة آية لك ويسن غيرها من القرآن دوكي لك تسعين قرآن كان عليه أن يقرأ منه قدر سبع آيات أو كان يقرأ نوكا إن آية سانو يا أبو إهوبا نايكو باي همبا لأن الأولى الذكر دوكي أقوك أنو ولطوان كمهيطا من بعد الفاتحة ما كان مسبوع من القرآن لأنه يعني لم يفاتحة إسنايكا أو بيجوان إن القرآن وإن كان رجلا ليس له ليس في وسعه أن يتعلم شيئا من القرآن أو كان بك أجن رايا دنا بك أي إنه قتان أن يصنع مقصان أن يصنع إن القرآن لأجل في طبعه أقوكم إن نيشان أو سوي في هزه أبك دو هيتا تلسو يعني أو أودي بلكي أه أتو أو هو لا كسهيلسو أو كسهيلسو نوري أودي aw ajmatu fi lisani aliksanai ka awa yeni rara na ida ka wa sokoro o aw ahatu torodu lahu alika ezama anai ka otua kana awla zikr ba'da alquran ma allamahu nabi sallallahu alaihi wasallam min tasbih wa tahmid wa tahlil akisana boro tora awle mi asanan ana wor ko sana boro tora ko moita mayan awle mi qur'an awle mi na kenya no yang sebe ana sanai nabi sallallahu alaihi wasallam ọ̀rọ̀ ẹni ọ̀yẹ́mi subhanallah ọ̀yẹ́mi alhamdulillah ọ̀yẹ́mi allahu akbar قلت أبو مالك كما آه سوري آه عادل بن يوسف أقوى مما استدل به العلماء على ذلك أو كسنا هو نسمي هجة تلك سورة يونان ما ثبت عن رفاعة ابن رافع أنا سنا كا أو آه، هون برفاعة أنا وزير رافع أنا النبي صلى الله عليه وسلم كبرت على نبي علم الرجل الصلاة أو آه، رؤيا الرسالة فقال دكا إن كان معك القرآن إن كان معك القرآن فقرأ به أنا كا أن سيعلن القرآن كا وإلى فهمد فهمده وكبره وحلله ثم أركع أوكي معنيه وامي الحمد لله وامي الله أكبر وامي لا إله إلا الله أول منايا دوامي ركوع لكن لم يثبت في تعديد الآيات بكونها سبعة آيات دليل أوكي ما eyi si hebete ini oyi jo chono kaya no wa kaza ndo rebe ai himba alma ko me shawe dawe de son o kenyi si mani yepete ini huja wa warada bayanu sifatu zalika zikru an abdullah ibn abi awfa okay o we oyi me hay apejuwe ere onon ai tamanon ini re abdullah ibn abi awfa qala ka kija rajulu ila nabi sallallahu alaihi wasallam an jonaru anaika obetu annabi faqala dak inni la astati' an akhudha min alqur'ani shay'an emi menyu kata ayonyi simi ha hono qur'ani sanyanye fa allamani ma yuzini minhu zuame isana ikaye oba home ina ini oike pata yani saba home ini ile manu menyam kyo aya ini qur'an zuame sanu ma ka do home lele قال لك قل كاكاي سبحان الله ونني بومر والحمد لله أبا يكو ولا إله إلا الله enyo mulana ko ho he kete so ila aki allah wallahu akbar duwa ka allah akbar wala hawla wala quwwata illa billahi al aliyyil azim kenyo enye anaba no kata enyo no kata ban ake lilo mozo na wata ala ana ko no badu chete hun doke sabian ogo hin ba min al ahtay oko ini eyo nye du'a ba'da du'a duawul bal lahu wali walidayhi bil magfira oke adua anaika ipenye ba yawan ate onyana radan bil magfira ili ojibe inda qawlul imam eje imam oka ke wala dalin qabla ta'min to de do ba ha mi do ba duwa non wa sahih okana je tere annahu yastami li fatiha ila ahiriha obe fito pete do zatul fatiha na ngune odileman

da ka to hen e o me ile no si ile ka e wale nya nwa ka to hen sorry e ka o ka le o ka to hen e we ri sibatu salatu nabi anal bani me an man ke o me takbir ila taslim ka annaka tara honi o kabara na honi o salama asman ka wele da shawe ọka nusel kara wọrọ alimam fi jahiliya oyi nyeya ana abrogate ẹni nyere kwere oyi kewu ilẹmi imam insala na ika ọkẹ ojú ẹyẹ nan waka na kod ajada lilmutamin ọkẹ aabidi zẹyẹ na ika asaasi imam an yakra obi ha wọrọ alimam fi salati jahiliya ka ọkẹ suratul fatiha ilẹmi imam insala na ika imam ma kewu nan da ika wọyi kewu tó ẹyẹ nan. حيث كان في صلاة إنما أنا كنت مولي صلى الله عليه وسلم أو سين صلاة صلاة الفجر صلاة الفجر فقرأ دوكيون فسقل دورة تاو فسقلت عليه كراء دي كراء أنك دورة تايون فلما فرغ أمرا أمتا قال لك لعلكم تقرؤون خلف إمامكم أي رواكيون إلى إمامهم قلنا نعم يا رسول هذا يا رسول الله يا رسول الله صلى الله عليه وسلم لأن كان أنت إيه، مولى صلى الله عليه وسلم قال لك لا تفعلوا أسرع أبو من إلا أن يقرأ أحدكم بفاتحة الكتاب أي هو بعض الناس دا كسرنا كايدا أن بفاتحة الكتاب أسمع كم به حديث أنا عادل ابن يوسف على ذلك أنا سمعه جيدًا لما فإنه لا صلاة لمن لم يقرأ بها أذن صلاة هناك أي أو كسرت الفاتحة toka summa nahahum anil qira'ati kullaha fil jahriya aba vile mono anto mori sallallahu alaihi wasallam au ze sebenye aw ze biya ayi ki suratul fatiha inne eji imam ma udoka doka he anana be kawawo wa dhalika hinma sarafa min salati jahra fiha bil qira'a ono wenu mona ka osimeta inne ayi kewutuhe anayi ko kewutuhe ini sala anayi kewutuhe ina wa fi riwaya ini riwaya ni annaha salatu subuhi daki sali subuhi yon fakola doka kai hal koro ma iminkum ahadun anifa anya be nyenyi ina oni dobede fakola nam danyu na ka doka ana ya emi e wonto sallallahu alaihi wasallam fakola doka inni mali unazi yani ne قال أبو هريرة أبو هريرة لا كاكاي فانتهى الناس عن قراءة مع رسول الله صلى الله عليه وسلم ذذن متى إن أيكيو إلون تومولي صلى الله عليه وسلم فيما جهر فيه رسول الله صلى الله عليه وسلم بالقراءة إن سنة كاي أن تومولي صلى الله عليه وسلم أوكي تهينان إن أما كسلا حين سمعوا ذلك من رسول الله صلى الله عليه وسلم إن منايك أذن ناس وأن تومولي صلى الله عليه وسلم أمانكا وقرأوا في أنفسهم سرا فيما لا يجهر فيه إمام دي ياكي وتنين إني إيولي يعني إياكا إنسانا كا إمام مو هل انتوهي أوكي وتوهينان وجعل إنصات للقراءة الإمام من تمام الإتمام به دون تو صلى الله عليه وسلم دون ما أويكو كولينو يه إقراء يكيو أنا كا إمام آكا dai ka ono wa kai ozo sa imam etetelen fakol dok innama ju'ila al imam li yutamma bihi am imam imam bana me seme danyo ono we ka agobe daze ne sa fa iza kabbara fakabbiru ije imam ame kabara nene au ono le me kabara wa iza qara'a fansitu ije imam ake uya fansitu du kokulen yani fa ansitu du kokulen do wa wale kama jaala istimaa lahum mugniya anil qira'a wara'ahum alman ka ame me oyi wo ona wa wa o ho ko ku ka o ile man faqala doki man kana lahu imam o da tolo no we ana ka o ni imam faqira'atu faqira'atu al imam lahu qira'a awere oyi ke wona imam ma ka wa yani kewu obi yon konora ka wa hadha fi jahriya doko sono we ahana ka

ọ̀rọ̀nà mú ẹ̀rọ ẹ̀yàrá ẹ̀yà náà wà náà tuwa ọ́ ọ̀lẹ̀ dọ̀nà ọ̀lẹ̀ satisfy ká ọ̀ àmọ́ ẹ̀ wọ́pọ̀ nílé lẹ́n yẹ̀rẹ̀ ká àrọ̀ náà nyé oyíyọ eníyọ ká asọ́rọ̀ rẹ̀ kí sọ́tò ẹ̀ ibùdó àti sọ́tò fàtíhà asọ́rọ̀ ká ẹ̀rẹ̀ mọ́ imam. lọ́kì fásitì fi hókùnmí basmala yàní ìhàhí aná ẹ̀kọ́ ọ̀bẹ náà kàrẹ́ basmala ọkì yàtọ̀ alákòbí hókùnmí basmala masáìl ọkọ̀ zùgẹ́ ọkara ibasmala anyị rẹ masail anyị ilẹ̀ fikihu ka ọ̀bẹ náà rẹ̀ almasalatul ula ilẹ̀ papa hal hiya ayatun min alfatiha amla yani basmala aya min infat alfatiha abika heye ihtalafa alulama fi zalik ala aqwal ọ̀nà yẹn ni ẹ̀nẹ́ gahi tẹ́lẹ̀ sọ̀rọ̀ ẹ̀yọ́nà tẹ́lẹ̀ ìtànáyẹ̀ka ọ̀rọ̀ alkọlu awwal ọ̀ní papa nkọlu ẹ̀nẹ́ gaga hiya ayatun min alfatiha لتركيمها في المصحف على أنها آية من الفاتحة أوكي آية من إن سورة الفاتحة أقول أم من نمبر إن القرآن كاي آية من إن سورة الفاتحة وهذا مذهب الشافعية وصنع مذهب الإمام الشافعي قالوا لك وهي آية من كل سورة هذا سورة البراءة دابي آية inni أبي سورة أبي سورة البراءة يعني آه، سورة التوبة على الرجح fi mazhabi min sana ko je tere hu ini mazhabani alqawlu sani okay ila ko ohowa laysa basmala fi awail sura bi aya basmala ọyịba ọnọbẹ ịnị ọbịdị isura ẹwị aya ọbị lamin alfatiha ẹ ịnị ọbẹ aya ịnị suratul fatiha wala min gairi abisura ọnọbẹ na kẹ suratul fatiha wa hadha mazhabu maliki wa abi hanifa wa daud ni zahiri ọsàn mazhabi ẹ e, imam maliki àti mazhabi abu hanifa àti daud ni zahiri. alqawlu thalith ọkìlẹ̀ yọta kọ́lá ẹ̀ e, kàkẹ́ kọ́lá ahmad imam muhammad akaka e, hiya aya fi awali fatiha aya wen ini onyi me papa fatiha walaysa bil qur'an fi awail sura debe qur'an no ini sura na bon wa anhu amanya riwayatan annaha laysa min al fatiha dala nyo wa hunu wan kai ewe ewe ewe aya wen fatiha قال ابن قدامة ابن قدامة رحمه الله عليه دكو وهو منصورة عند أحمد أصلا بلي أنا كأني أقوى ترى يعني ماذا أبي إمام محمد وقول أبي حنيفة أتلاي أبي حنيفة ومالك وأوزاعي أتي مالك يتأوزاعي والقول الثاني أوكي إلى هو هو الذي رجعه الشيخ ابن سيمين أنا وينايكا أو كاكا أنا جئت له يعني أنا ولا سيمين رحمه الله واستدل قائلون بذلك بحديث أبي هريرة دسمي هجا ينايكا إيكا لأن حديث أبي هريرة أن النبي صلى الله عليه وسلم هن النبي مولى من ولا دار مهايا an rabbil alamin hun wo mulya nay kay ono wadalihi ehen qala o kakay qasamtu salata baini wa baina abdi ma gahi sala ina kaneme ati orehe ma man gahi sala ina kaneme ati orehe fa idha qala al abdu ma man gahi nisfain ma gahi zeba fa idha qala al abdu ijari hakaki alhamdulillahi rabbil alamin abo ikubo muli anay ka ono wadalihi abehen

omorihi anaika onobadarihi ekuhi anaika bi jorutan qala allah umma wa ta'ala lakin majadani abdi orihi ora shoy chetenum فإذا قال إياك إياك نعبد وإياك نستعين أو يا هكن أونا إلي شكوان قال الله أمولي النبى عندك هذا بيني وبين عبدي أصنع صنع كا أو إنا كنامي إنا كنامي أنري أريهمن وللعبد ما سأل إصنع أريهم حسابا آنوين فإذا قال اهدنا صراط المستقيم إجاكم مولي بولوي جزوزنا نايكا أنبران صراط الذين أنعمت عليهم وذل نايكا ورا من ميوا غير المغضوب إذل نايكا ويجوائه عليهم ولا دالين إذل نايكا وذل نايكا مغضوب عليهم ويجوائه ولا دالين للي بولوي قال الله دموليكا كاي هذا لعبد وللعبد ما سأل أصنع واريها من إصنع لهم حسابا آنابين فلم يذكر في الحديث أو ما يتمعين حديثنا البسملة يعني لا بسم الله وكانت آية أوكي أوكي آية إياك نعبد وإياك نستعين يعني إياك نعبد وإياك نستعين في وسط القسمة أنا إياك أو إني أبنا كاني أيك هنا وعلى هذا أكثر سنة فتكون آيات سادسة دوم كاي أي أوه هنان أنا بصراط الذين أنعمت عليهم والسابعة أي أوه هنبا ده غير المغضوب عليهم ولا الضالين هكا كي آه، سورة الفاتحة سبع المثاني أي هنبا ناهلاكا يعني إذا إذا آه، نايكي يوبينيون نان بسمالة بسمالة هنان يعني أي هنبا ana be sirata allazi ana to hina be sirata allazina namta alaihim ana to hin badawi gairil maghdubi alaihim wala dalin dako ama hadisi ummu salama awali hadisi ummu salama radiyallahu anha umulu hina ila anna rasulullahi sallallahu alaihi wasallam qara'a fi salat kuntu muli sallallahu alaihi wasallam o kayin sala bismillahir rahmanir rahim wa addaha aya o ki bismillahir rahmanir rahim doza ki aya فلا يصح أقاج يسر لأنه فيه ابن جريج وهو مدلس أوكي آنينا أذي جريج وهو مدلس أذابي أنايكا يعني أو مسو حديثا أوني أسوه أيكو أنسي تدليس إن علوم الحديث أنا أقول لك أرنيان أرنان أوري هنوان تدليس أرو أقول هنا amewe hane anyi tadlisu idrak danyi tadlisu shuhu danyi tadlisu bilad da wanye eh tadlisu asawiya that is amanyi tadlisu rinrini adanyanya ngore odono wo hono ban eje aka do he nesa o oh, shehu no arwa no wore hono ban eje aka do he shehu shehu na go welo kai bon le dike bi shehu no that is sit at least in men ɔbi ake dalasa di sɔn nye tohore di sɔn nye ahana ka ye ɔhure to hɛ fɛrɛ a nye amɛri zulm ɔke ama ne nyɔɛ nan dɔki tambi ɔke ɔnɔke ka kɔɔla nawawi imam nawawi rahimahullah ɔke ajma'at al umma ɔke ɔnɔ al umma ye telen tɛbɛ ala annahu la yukafir man asbataha ɛzɛba ka kahuriya bɛ ɔna ka ye o hiɛ pɛtɛ wala man nafaha abi ka nai ka ye o ka ka ebe en ebe ayo be no qur'an li ihtilaf al ulama fiha agobe o jinye anai ka ono ye ne jinye ya na anyo no ya nai ka ye e ka ka ebe ayo be no qur'an amane nye danyo yi ono ya nai ka ye ayo be no qur'an le ka sekwo hu ni o yin mi ratul fatiha na nguni na sabisa nai ka o na kanan

mujma alai ọzọ ni nyeyo harafiasa anaika ye a tiri ntebe ntebetọ aw asbata alike ihe bete malam yakul bihi ahad anaika enyo na abo kada fa innahu yakfur bil ijma okorono ka hulabi bil ijma yani odaka bi harafi konya doka ka en qur'an oyego ehuna ndo laga ka instead of kul a'udhu bi rabbin nas doka a'udhu bi rabbin nas kulano no en qur'an yani ile ano yene wale walika uliko wasikulo no washahona ama ile bismillah onye itilaf inda ulama edo no yene so do meke ọ̀rọ̀ kaka yìí nukura náà lọ́ba kaka ah ah ayọ̀ mọ̀rí ọ̀rọ̀ náà kọ́ yìí nukura náà káwìrì ọ̀nà ọ̀rọ̀ yẹ sẹ́mi káwìrì ilẹ̀ لك المسألة الثانية إلى هو هل تجب قراءتها مع الفاتحة أبا بابي قال الفاتحة اختلف العلماء في ذلك أنه ينرين كهين لأنون القول أول إلى بابا تجب قراءتها أو أبابك وإلى ذلك ذهب كل من يروي أنها آية من الفاتحة أو وكتير صنن أين نان أبين أيكاي أيكاكي يعني بسم الله آية إنا إن الفاتحة alkọọlù sanirẹ họba anna kẹrọ atọ sunnatan ọyí ka sunna ọyìn wọlé sàbẹ wájib ẹ wájib ẹ wọ hàzà rọyìn ahọrí ọsọnọbi aro ẹlẹns nẹ sanabọn alẹbi na yàrá na ẹlẹ nana kéré ka anna basmala awẹlẹ bisimilayi lẹsẹ ayat minna fati ẹbi ayọ ọbẹ nifa nifatul fatiha wàlí hadisu aisha rọjàlọ anna agobi hadisi aisha ọ̀nà sẹbẹ ka yẹ. كان يفتتح الصلاة بالتكبير والقراءة بالحمد لله رب العالمين إيه نزل صلى الله عليه كبارة دين نزل قراءة للي الحمد لله رب العالمين المسألة الثالثة مسألة هتا هل يجهر بها أم لا على راعين يعني بودا وابا كاتوهن أبا كاتنين opinion إلي أري بولي بيضا الأول أني بابان يرون الجهر بها fima yujharu bihi elo enele kai oraba ka to he hana ke to he wastadallu ala dhalika dazmi hujan bi hadith abi huraira hadith abi huraira radiyallahu anhu umuri nailo ka annahu salla bi ashabihi aw ku salla lele ana ka e sasa yani and panazna ka e e, e ya pi فقرأ بسم الله الرحمن الرحيم أبو هريرة دوك بسم الله الرحمن الرحيم ثم قرأ بعلم القرآن أول من دوس باقي سورة الفاتحة نون القرآن قال وقال أول من رأى صلى الله عليه وسلم والذي نفس بيده ما شو ملهك أنه من إني لأشبهكم صلاة برسول الله صلى الله عليه وسلم أمي ملاكو بني يعني ميسي بني إسالة نايكاي أنتم مولي صلى الله عليه وسلم أكو so agoke ire non dada ni ka abba bawe ka kata abu ka abu rera bana ke sala non ko wonon sibe ni sala to mori sallallahu alaihi wasallam asani ogowa la yujharu biha ona ka oroba ka واستدلوا على ذلك بحديث أنس رضي الله عنه لازم يحج حديث أنس رضي الله عنه أمولي هنا قال أكي صليت خلف رسول الله صلى الله عليه وسلم ما أكو صلى إلى منتم مولي صلى الله عليه وسلم وخلف أبو بكر أتلمي أبي بكر وعمر أتمر وعثمان أتثمان وكانوا لا يجهرون بسم الله الرحمن الرحيم أبن أبننن أني من هي إنما كاتوا هي أيك بسم الله الرحمن الرحيم قال ابن قيم الجوزي ابن قيم الجوزي رحمه الله dɔke eh, kana nabi sallallahu alaihi wasallam yajharu bismillahir rahmanir rahim an nabi sallallahu alaihi wasallam o ka to he bismillahir rahmanir rahim tarotan ejanye wa yahfiha aksar mimma yajharu biha dɔka tininen huni anor ruhuna o ka no ka to he wala raib annahu lam yajharu biha daima o kan jele ka kai o ma ni ka to he koro fi kulli yawm wa layla in abirahu abadodo atirahu hamsa marat in salu kwehe hadaran wa sabaran boynehin abkoba hulehin wa yafa ala hulafahi rashidin dome ka ta halif hulafa rashidin wa ala jamhuru asabi atipa oporopo ina sabian wa ahlu baladi atayanaika enera enu man fil asar al fadila enu manaika umma wa naika on ba dome ke asaniyan so ana je tere hu enilan oika ka da pa ino no ye ka ana kontu mori sallallahu ka to he ana wi mo ka o se ka den ne o si zo ya da Sa ana no ye ba me ana hu me ana to mori sallallahu alaihi ana me ana ko ru ana ka azaru ana man da hu no ban ana ka bo ka tin sifta da ka uzu billahi rajim dɔke taasi an summa yakul amin ɔwɔ lɛmɔ nɔ dɔkɛ baa ke amin ɔke taamin baad alfirag min alfatiha sunnatun ɔye haami ɔwɔ lɛmɔ nɔ dara mɛ taawun dira tulfatiha sunna ɔwin lamma sabata ana nabiya sɔɔlɔ alayhi salam ɔmɛ lee yɛbɛlɛ ka nibi kaana idha kɔrɔ'a ɔye ka nibi joo kew gayrin magdubi alayhim wala dɔɔlin kɔla amin wɔrɔfa biha sɔɔtahu daa ya nibi sɔɔlɔ alayhi salam dɔɔ kurun wɛ wa hɛrɛ ɛrɛ ɔye haami ذكر عن ابي هريره رضي الله عنه اعاده ابي هريره ومره نايله ان رسول الله صلى الله عليه وسلم قال كلام تو مولي قال اذا قال احدكم امين اجل الناس نعم نعم امين وقالت الملائكه في السماء امين ملائكه انا كا ان سما دنك امين فان وفقت احداهما الاخرى انا ami ɛɛdɔ nyɛni i malaika ɔ jɛlɔ sa ana ka ahami ɔduna akusala ma akusala gofiro lahu ma takɔdama min zambi ɔmɔdun na wataala ɔba jeibe yɔ ɛnisana ka ɔra ati dɔwɛde na kɔwɛ wa sunna tutaami likoli musɔli ɔke ɔ sunna ɔyi hami yabɛw na ka akusala yɔn sawa un ɔnyɔnyɔ sawa imam imam waabɛn walima amum abikijama wɛn walmunfarid ɛwunyara e akɔn. والمفترض أبابا واكم والمتنافل نافل أواكم في صلاة السرية والجهرية إن سالي إيه ولبا أنوا كيوتين لبايان أي سلامايكا أما أقوى وكيوتين أنا إيه يعني أنيا وكا وهامي سبب إيه شاكي أذهامي إنا ini enwo ilimi ahono ndo sasi mulahazat an sana sika ya sijimu ini rai suratul fatiha oke za kana salatu sirriya asarrota bitamin ana kisala no sale wele awen wa ba hami dai kabe ore o hami ine wele na so asoda wana ko e unyalo ja ko salan we ko to he dai ka na ko ka amin wa in kana jahariya ana kisala na ka ke to he istahabba al bitamin e she ko re hami to he لحديث المتقدم أقول حديث أنا داوي أنه صلى الله عليه وسلم أو كنت مولى صلى الله عليه وسلم كان يرفع صوته بالتامين أو كلون واحد إلى إحامين وبه يقول الشافعي وأحمد وإسحاق وغيره من الأئمة إلى أن الإمام الشافعي كان إمام أحمد أتي إسحاق أتي نوى إن أئمة ثانيا أقول لو ترك الإمام آمين أمدا أو سهوا إمام أنا بعمل بوين أبي كابو كبوه إيه. لا يتركه المأموم إجمع نبا نابوتة لما ثبت في الحديث أبو سنة قال هي يبتني حديث إذا قال الإمام إجي إمام واك غير المكذوب عليهم ولا الضالين فقولوا آمين إجي إمام واك غير المكذوب عليهم ولا الضالين أو واك آمين ثالثا هل يجهر المأموم بتامين أم يسار يعني إيه يا آه، جماعة بابا حامتوا انا آه، بها آه، إني ورين الراجي أنا هو لتوه أنا جت رأينا لأنن أنه يجهر بتامين من جهرية أبا حامي توه إن صلى الله عليه توه لأمم قوله صلى الله عليه وسلم أقوى كنا كنت مريو كا إلى نا كقولة بابه صلوا كما رأيتموني أصلي كصلاة أسمعكم إليكم أقواني قد ثبت عنه أولي بيته نبي صلى الله عليه وسلم رفع صوت أو كلمة بهلا بتامين كما تقدم إليها ما أسمعكم دابدين وأن أطاي أراده نبي أطاي وقال أوكاكي كانت أسمع الأئمة oka mawo yani aimmeni kuntu asma la aimma mawo aimmeni wa zakara ibn zubair wa man ba'dahu da mawta ma ibn zubair sana ko ba ile man yaqulun yani kake amin wa yaqulu man halfahu amin ena ka e ile men dan le amin hatta inna lil masjid lujjatan nitrikai malasido hinyi alujja okay ake lujja irtifa aswa no wa ay kurun wa hele amin dure kai ba adora hetere dɔkɔ rɔbi an yustahabu an yakɔɔ taamin maamu ma taamin al imam ee shɔki aami imam aami jama ɔsɛri aami imam la kɔbilawo wɛɛba haami tɔbi didi imam ɔba haami wala baadawo wɛɛrɛ ba haami ɔba wɛrɛ mɔɔ dai kɔba wɛrɛ mɔɔ ni imam ra haami kɔle o sɛba haami dɔkɔ daliluhu ulwila yanan ma sabata na bi hurayra ana sana ka o hebede no abi hurayra radiyallahu anhu anna nabiyya sallallahu alaihi wasallam ka ibarakale ni bi umulo mengo dale mo o ka ke iza qala al imam eje imam wa ke gairul maghdubi alaihim wala dalin fakulu amin kake amin ndo ka fa innal malaika taqulu amin aw ke malaika en ra hame wal imam yaqulu amin imam hame fama wafaqa ta'minu ta'minul malaika ona amen ojira amin malaika gofira lahu ma taqaddama min zambi aba jebe sana kola dawid enebe ha misan aylam anna ta'min laysa min al-fatiha o kaye kaye o hame e ni satul fatiha kama qad yatawaham ba'd an-nas asman kama baziyada ala nyoro corona ke satul fatiha ubedo amen bal huwa taminu ala du'a okay osonu bi oy ha mi yadu na ikoro ba wa manahu ituma na kai allahumma stajib o mori adua ido doki sadisan afada nawawi imam nawawi wasara ya fani be annahu la yasillu qawluhu wala dalin bi amin okay asoda sezu asozu age asoda shoge oy ka ke wala dalin bi amin asoda gel magdubi alaihim wala dalin شامئ jẹ́bà ní gap dọkị baliyaki fún ọba jẹ́ inda ni hayatil aya ìjọ ọ̀rọ̀ àzáyọ̀ na ẹ̀tẹ̀ súnmọ́ yóò amínú ọ̀rọ̀ ìmọ̀ ọ̀sẹ̀ bá hà mí dọ́kì sàbẹ̀ almuhtaru fi tààmín ọkà náà bin mad bin mad si ويجوز الكسر مع تخفيف الميم هذا كا أولا هلا مدنا و أما ميم منو دايكا بوي هروان ولا يجوز تشديد الميم أولا كا وتشديد الميم منو لأنه بغير يغير معنى أو كاغوكا واسي shida imi meno ora bali tuman fa yakunu manahu qasidin okada ka ituman obeka ovambe sana ko ran ovamban so kumi no ekobe allahumma stajib so inshallah because of uh, umma iba jailan ya yi zai sifatu salatu ya ta ana ke adil ibn yusuf alazazi o kuwa ini a fejuwa e sala so insha Allah fi usbu il qadim in baki lana umar ini wi kana we ana rika oho ite tai e ba masawari ka yani sifatu salat a feju sala ana ka o sebe da bayo ye andoni ki olkon kunya we do we nyi unahin na wa yi zibatu salatu na be na wa na do o ye ko be ba ni na ka idan ara metainan wa le salatu na be a na be mutasar a nya na ka i e summary o le we hu na da ka na be al asn ana volume eta na less than 5000 a ka ka na na na asa na yala do 600 he odo ya to da do ma ku salaw ana ke ona se ba ka aba na aba ho se ko yo mal so anyo ile ile ni anya nyana ni hard eh, hard cover asma ko son me yan anya na ka ile mana ho le ho na so ka ya na ndo a he eh, eh, e ka mɛn sɛ mɛ de yɛn nyati tu dɔ ye hiwe ɔyɛ ko wele aba ifo na yɛ olu la padaki ama idje etu ne hidɔ ɔrɔ ayi the next in after phone sɛ ekonye television ɔnre satellite ɔno wa ose dɔka ɔno eri huda tv islam channel aadada ere ere salama ere suratu fatiha ne akasa ne jo ɔnre ɔjigɛ ŋo da hea jɛnɔ kɔɔri mala o. ɛdɛ ti a nda yaa kɔɔbɛ mina dɔ tɛ nyuja ɔn dɔ bolo la jɔ mina dɔ bolo ijo de ɛɛ e, na ba an da na ma na nyi wolo de na ma wini program omuli na dɔɔ sɔɔ tɔwa de program ɛdɛ sɛ ya mɛ nehi wɛyiri wa ba ŋwaji ndo ho ha wa ha wa si ana mu kɔlɔ kɔ ɔkɔlɔ ya wumɛ de ba dɔw kɔlɔ nɔ ni ɔnɔ la a ye nɔ mɛ ka yɛ ba wura ye omuli muri ono tinyo da je ya homa sona wa taala mun do tinyo je ne ka shek sole ya be gbọdọlù ansawa ìsẹ̀bẹ́ lọ́mọ́sọ̀nà wàtàálà lókè nílé ìbúhùn ono òzọ́nà anáìka òzọ́nà ọ̀nà jẹ́ẹ̀tẹ̀rẹ̀ òzọ́nà ọ̀nà wọ̀rọ̀n yàní anáwọ̀rọ̀ káyẹ̀ ẹ̀lẹ́yàn sàṣà ní muhammad sallallahu alayhi wa sallam asman kọ́mẹ̀bẹ́ dẹ́niyàn balẹ̀ káyẹ̀ yàní àyàn ya apejiwe anaika anyị ale muhammad sallallahu alaihi wasallam asma ko we ni atawra onri injila kai aba nyonto anaba manebe enwe bilo nonto no banye anu me emere ele ya na sasa o ya na sasa jode